إنها رجال سبحان ربي الأعلى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يذل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه نيني فلو دولان با حتى سواجو لوري عليه lórí suratul kahf láti bí kí a bá dé ní àná pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run bá a ti máa ka àwọn àyà náà síwájú lè tí àkámọ́gbàgbé ipé suratul kahf ní kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé àlàyé lórí àwọn ìbálò sí àdánwò nígbàtí fìtínà bá ń sẹ́rí bá ní

فترى الشمس قد لا تزاور عن كافهم أعوذ بالله من الشيطان الرجيم وترى الشمس إذا طلعت تزاور عن كافهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات لهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيل لو اطلعت عليهم لوليت منهم فرارا ولم يأت منهم رعبا ربا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أهلكم مرجكم هذه إلى المدينة فهذه إلى المدينة فلينظر أيها في ملتهم ولن تفلحوا إلى الآيات wọ́n ti bá wa nàká sí àwọn àyà bí mélòó kan léyìí tí a máa gbéyẹ̀wò ní èní pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ah, níbi tá ti gbé àwọn ashabul kahf gẹ́bí a ṣe ka ìtẹ́wọn fún alámìíràn pàtàkì jùlọ tí àwọn mọ̀fàṣírún tí wọ́n wí nípa wọn wípé àwọn yìí ìlú tí wọ́n ti bí wọn kódà ìran tí wọ́n ti jáde akọ̀ọ́nú ẹ̀kọ́ lánàá wípé àwọn àwọn yìí ọmọ ọlọ́lá ọmọ onípò ní wọn min abnahi muluku àwọn inú àwọn ọba rome olóbi wọn àwọn yìí ìdílé wọn ìdílé olówó ìdílé ọlọ́lá ìdílé onípò àti jẹ àti mú ìrọ̀rùn lọ́bádé wọ́n ní ọdún kan tí wọ́n máa ń ṣe òsà rẹ̀ ní ìlú tí wọ́n ti jáde ìlú yìí wọ́n dẹ̀ ní ọba jabbarun anid ọba jẹ nípa ẹ́ ọba mọ́sẹ́ta ní òbí mi òun ma ń tẹ báṣubàṣù òun lọ́ba àlú wọn wọ́n wá ní egun ọdún àwọn bí òsà ibẹ̀ làwọn ẹni yìí ti ronú lẹ́yìsù ulama a wọ́lẹ̀ ṣuyòkà wọ́n yé sàfà bẹ́ẹ̀ wọ́n yé ṣe ẹ́n fún iṣẹ́ àgbàlagbà tọ́sọ̀ wọn pé innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda ọlọ́ni ọ̀dọ́ ni wọ́n ó describe wọn ó sàlàyé wọn ọlọ́dọ̀ ni wọ́n wọ́n wá nígbàgbọ́ sọ́lọ́run kó jẹ́ kọ́dọ̀ tí wà náà ní báraka tí ó lo ìyọ̀dọ́ rẹ̀ lórí bẹ̀rọ ọlọ́run ọba wàzìdì náà ń fúdá sáwọn fọ́dọ̀ tí wọ́n ṣe dáadáa ọlọ́run a ṣe dáadáa rọ́pò fáwọn náà ni ọlọ́run fi dáadáa padà tí ma tún gbọ́wọ́ dàkejì ọlọ́run fi for example ẹni tó bẹ̀rẹ̀ sí kírun ẹ́ ó bẹ̀rẹ̀ sí gbáwẹ̀ ìtọ́jọ́ ọ̀nà èèyàn ó ṣe ìtọ́jẹ́ nẹ́fìlà ó ṣe ẹ́ àwọn tí ó dá ó jìnà sí ọlọ́run yóò mọ̀ ẹni bẹ́ẹ̀ fún nígbàgbọ́ ìgbàgbọ́ a máa ga bí òkè ìdẹ̀ máa ń tí ò ní sí kankan هذا عقيدة أهل السنة والجماعة دعوا أهل السنة والجماعة بقونية عقيدتهم هو هي الإيمان يزيد وينقص يزيد بطاعة وينقص بالمعصية ìgbàgbọ́ a máa lékún àrẹ̀màdíkù ẹ́ a lékún pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run àrẹ̀màdíkù pẹ̀lú ìdára iṣẹ́ ọlọ́run ọba náà báyìí òun ni ó ti decide ó wá láti rí ẹni ọ̀tá ah, àwọn gbọ́dọ̀mọ̀ sọ̀sáyí lọ ẹ jẹ́ káwọn wá solution bí ọ̀kan nínú wọn ó lọ jòkó lábẹ́ igi gẹ́bó sì kọjá nínú tàn àwọn yókù náà lọ jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n dá alẹ́ pé ah, tó ń rí sáwọn sàtáwọn sí nínú ìlú yìí ní o òun orí pé wà lórí ìlànà àwọn àjọ so òun fẹ́ ìkejì náà decide gbogbo wọn parapọ̀ àti bẹ̀ẹ̀ wọ́n mú ilé ìjọsìn kan nítorí kan fẹ́ máa jọ́sìn bẹ́ẹ̀ from there yẹn ni ọba ìlú yẹn ránṣẹ́ sí wọn pé tẹwà o wọ́n lẹ́ ń dá ọwọ́ kan rún bẹ̀yẹn kí ló gbé yín máa ṣe tẹ́ ń ṣe ibẹ̀ ni ó ti sọ fọ́ba pé à ń pè wọ́n náà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kò sàlà wọ́n sìn kàkà wọ́n sìn òsà kò bá dá káwọn ọmọ ẹ̀sìn ọlọ́run ọba nìkan so ìwọ ọba náà gbọ́lọ́run ọba gbọ́ ọba ni a òun ni kó wọn gbọ́lọ́run ọba gbọ́ sọ́lọ́run ọba mi tó wà lẹ́yìn àwọn táwọn ẹ̀sìn yìí ni bí wàhálà wọ́n lè sápamọ́ sí ẹ̀ẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní wọ́n bẹ̀ wọ́n pé rabbana atina min ladunka rahma rabbana atina min ladunka rahma wa hayyi' lana min amrina rashada ní olúwa ọlọ́run bá dẹ̀ jí kú yí wa pé wọ̀rọ̀ bá tún alákùlúbì yí kó sàdédé dúò ọlọ́run ní kọ̀ wáyìnà kùlúbà hàn àwọn ọlọ́run ọba la strong la bí kẹ́mi mú strong ẹ́ àwọn alamú wọn dúó nígbàtí wọ́n dúó tọba sáà ìrí ọba ọba tó dáwà ẹ́ rọ́bùnà rọ́bù sàmàwà àti ọ̀là áàbù لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا wípé a olúwa táwà ń sìn níbi táwà òun lọba tó dásánmọ̀ tó dálẹ̀ níjọ́ a bá padà sí ń fẹ́ ń ṣe yìí à àti ṣìnà àti kò lórí bẹ́ẹ̀ ni ọba ní kí wọ́n fìyà jẹ wọn ìyẹn ló mú ọkú onú ìlú wọ́n wá débi tí wọ́n wà wọ́n ń bẹ lọ́wọ́ bá pé rọ́bàna áàtìnà nílà dúnkà rahman ìrọ́lọ́n bá sàánú àwọn alámọ̀rí àwọn báwọn gbé sí rọrùn Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ kó yé wa pé àwọn yìí ẹ́ fáwù ila al-kahfi

nígbà tí ẹ decide láti kónú ìlú tẹ sásàálà tẹ gbà pé kò sẹ́ntí ọjọ́ sí fún àfẹ́ Allah ṣe bí bó ṣe di pé ẹ lọ sí kíni o káàpù nìyẹn ọlọ́run láwá sàánú yìí àdúrà tọ́lọ́run tí wọ́n tọrọ́dọ̀ náà bá pé atina min ladunka rahma ìrọlọ́n ṣàánú àwọn wà yí ìdáyẹ́ mínú àmìnà rọ́ṣàdà ọlọ́run aláàgbà fún yín wípé yanshuru lakum rabbukum min rahmatihi ọlọ́run Allah subhanahu wa ta'ala ó wá fi àánú rẹ̀ ó fi mọ̀yí dáru nínú káàfì ẹwà bẹ́ẹ̀ ní pé wàyá yìí lakum min amrikum mirfaqa bẹ́ẹ̀ ló sọ alámọ̀rí kí ló ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ bóò lọ́lọ́run ṣe gbé wọn dìde ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa nínú àwọn èyí tí a ti kà síwájú ẹ́ wípé àwọn ashabul kaf ní ọlọ́ọ̀bà Allah subhanahu ní pé èyí kẹta ṣe fún nígbà tí wọ́n wọlé sínú káàfù yẹn إيه؟ فضربنا على آذانهم في الكهف سنين عددا وضربنا على في الكهف سنين عددا فضربنا على آذانهم في الكهف سنين عددا فضربنا على آذانهم في الكهف سنين عددا الله أكبر Allah subhanahu wa ta'ala ní ní tí ma ń jẹ́ kí èèyàn gbọ́rọ̀ bóyá o sùn ni tí má sọ pé bàbá lágbájá o àbí lámọ́yé o fulan ẹ̀yìn àbú tó sáré dìde ní tí ma ń jẹ́ o dáhùn yẹn ọlọ́run ti gbà ó sì ṣe ó fi gàgá di òun lè gbọ́hùn kankan mọ́ ọlọ́run ní òun wá kùn wọn lórun síbẹ̀ àwọn pèèyàn àrọ́sàn òjò rọ̀ nígbà kó ṣẹlẹ̀ kódù bá ọyá dìde kò sí fún ọmọ ọlọ́ni sì ní ìnà àdàdà òun jẹ́ kí ọdún ogún eri àwọn onímọ̀ ma apàdà kan wájú jẹ́gbẹ́ ọlọ́nà ṣe sọ wọ́n ń lo nǹkan bí ẹ́ 309 ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn-án òun ni àwọn àṣọ́hábì sùn eléyìí ni gbogbo generation wọn ẹ̀rí tí wọ́n fi sínú ìlú gbogbo wọn ti kú tán àrọ́mọdọ́mọ wọn ló kù wọ́n dẹ̀ ń bẹ lójú oorun wọ́n sùn àmì ọlọ́run ọba ni ọlọ́run nígbà wọ́n sunrùn yìí tóòrùn yìí ń lọ bẹ́ẹ̀ ẹ́n وترى الشمس إذا طلعت تداور عن نفسهم ذات اليمين الله سبحانه وتعالى ní pé tóòrùn bá yọ níbi títí ń yọ ẹ́n lẹ́kùn wọn ó dájú kọ bí tóòrùn wà ní ibi lẹ́kùn tí wọ́n gbà wọlé ọlọ́ ni tàzẹ́wàrú òun ó yí ẹ̀bá fún wa ọlọ́run tó jẹ òun pá fún gbogbo ayé ọ wá sí tàwọn àṣàbù lọ́tọ̀ òun ó yí ẹ̀ fún wa òun ní máa pa ọ́ ó wọlé tọ̀ wọn tí ó fi alọ lálàṣẹ bọ́dì wọn torí wọn ò lè gbé págbésẹ̀ mọ́ wọ́n wà lójú òrùn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ni wa idha gharabat taqriduhum baba ash-shimal. wa idha gharabat taqriduhum baba ash-shimal. ọ̀rọ̀ ni tóòrùn bá tún lọ wọ̀ ẹ̀yìn wọn ni ó lọ ọlọ́ọ̀bà Allah subhanahu ó wá sí ilé yìí láti lè fi protect àwọn àṣọ́hábìlì káà àwọn onímọ̀ wọn mú wá bẹ̀ pé sórí dákùn náà ṣe tọ́lọ́run tí wọ́n bá níwọ̀ kúndùn àti ṣe tọ́lọ́run ọba ẹ́ ọlọ́run ọba ma sọ mìnà haifu láta àìlẹ̀ ibi tí wọ́n ma ibi tó sí mẹ́ sáàrùn láwọn fẹ́ bá ṣe jẹ́ ìwọ ń sùn ń falálá àwọn dẹ̀ ma kó sínú ìdàmú àwọn ọ̀tá rẹ̀ wù ní sinmi ìwọ tó bá wọn kọ́ táàrẹ̀ ó kàn sáà máa ṣiṣẹ́ àṣedànù kọ́ táàrẹ̀ ọmọ rẹ̀rìn tó bá fẹ́ rẹ̀rìn ọlọ́wọ́ bá jagun láti ṣetọ́lọ́run ìwọ àti ìṣọ́ ìjọ wọ̀yájà torí pé ìṣò nífẹ́ dàmú tó bá ti á dẹni ọlọ́run bá o ti kéṣù sí dàmú òun náà máa wò pé bóò lòun ti fẹ́ gbọ́nà tọlọ́run lọ́wọ́ rẹ̀ tó fi ní rí tọlọ́run sí belé pọ́lọ́run wà yọ́nú sí ọ tí ó fi ají pé tóun ni àníbì náà fi sọ pé mẹ́ni àádẹ́lì wàlí yẹn fàkọ́dì àgáǹtò bìláhàr wípé tẹ́nì kan bá dìde sí wòlí mi tó wọ́n bàjá ah, mo kí ń yé pé kọ́mọ̀rẹ́ tí ogun wọn ọlọ́run ọba òun ní pé tí ọba ti ṣe tọ́lọ́ọ̀ba fi ó kúlẹ̀ fọ́lọ́ọ̀ba ọmọ yẹ̀ta wọn kàlẹ̀ so ẹni bá fẹ́ gbérí sí ọyọ́ kan máa bọ bá rí ni òun ni ọlọ́ọ̀bà lásán àtàlá ń ṣe fáwọn àsáàbì káàkiri tí bá wọn ti wà wọ́n ti sùn ọlọ́run kọ́ protect wọn ẹ́n ọba tí ń wá wọn kí kò rí wọn ṣe ní kankan àwọn aráàlú wọn ọmọ tí wà inú ìlú náà lẹ́wà ẹ́n ọba ò rí wọn àwọn èèyàn tí wọ́n wá wọn fọ́bọ náà ò wọn ọlọ́run wá fún wọn lórun sùn nígbà wọn tún wá sùn tán sẹ́rìn ẹni tó sùn bó ti sun lọ ẹ́ pẹ̀lú pé kó tó wọlé kó tó wọlé bẹ ọlọ́run ọba ọlọ́run náà wá fi àánú rẹ̀ bá wọn lò dáàbò rẹ̀ bò wọ́n náà ń ṣe á wọ fìtínà kéjọpá fìtínà nígbà tí fìtínà bá islam èyí sẹ́sìn tí wọ́n mọ̀ sọ fún ọ pé ah, ṣe bó ti gba islam ní ọlọ́run ní dán wò àwọn tí wọ́n kíkò sí ọlọ́run ní dán wò ẹni àwọn tí kíkò sí òun gangan ibẹ̀ lọ́gbẹ̀lẹ̀ àdánwò ti bẹ̀rẹ̀ àwọn gan ni lírí àdánwò àwọn tí wọ́n sọ pé ẹ má bọ̀ wá àtọ́sọ̀rọ̀ yín ìṣòro yín lọ kò sádánwò mọ́ àwọn gan ni àgbákò tí níṣòro tí wọ́n ní jù àwọn gan ni àwọn gan ni wọ́n jẹ́ first àdánwò fáwọn tí wọ́n ń pè wọn àbáwọn tó bá jẹ́ pé wọn ìyẹn ni ọlọ́ọ̀bà lásán àtàlá sọ fáwọn àṣọ́bìtà àdéhùn ti dé àmọ́ ọlọ́run ọba tẹ́ pé òun ti dá yín lóhùn gbogbo ń tẹ́ sí ládùúà àdúà ti gbà so ọlọ́run wá ń ṣiṣẹ́ ní wọ́n ń tọ́jú wọn ní nǹkan tó lé ní ọgọ́rùn mẹ́ta ní 300 years ni wọ́n fi wà ní ibi tí wọ́n sùn sí ẹ́ ọlọ́ọ̀bà lásán àtàlá wá jẹ́ òrùn pa ẹ́ wípé àwọn tó sùn yìí mẹ́jẹ kí yíyọ rẹ kó àfẹ́kì wọn wíwọ̀ rẹ mẹ́jẹ kó àfẹ́kì wọn kò tó pé síbẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé wáhùn wọ́n fi fẹ́jìwọ̀tí nínú ṣẹ́rí ibi káàf táwọn àṣàrù káàf wà ẹ́ tí fẹ́jìwọ̀tí nínú ibi tó gbà wọ́n láyé wọ́n fún pọ̀ ẹ́ kìí ṣe ibi tó fún kò fún mọ́ wọn ọlọ́run fúnlẹ̀ mọ́ wọn subhanallah Allah subhanahu wa ta'ala ẹ̀rí ọsọ ìtàn kọ̀ọ̀rún àmọ́ kò sọ bí ilé kọ̀ọ̀rún ṣe rí bó ṣe fẹ̀ tó bó ṣe dá tó kò sọ ọsọ tàn fàáhùn lọ́pọ̀lọpọ̀ ayé tó gbà níbi tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa pààrà ìtàn rẹ̀ jù láti fi lè máa sọ pé sórí tó bá ń rí wàhálà láti kó ń ṣètò lọ́n sáfẹ́ sùúrù anábì musa ni adéṣọ́lá tó ọ̀sánà ó ní ọ̀tá tó fojú hàn physical enemy tó yẹ pé òun dúró tì ní pé kí tún wá ṣe enemy nìkan nǹkan tọ́lọ́ lóhun jẹ́ ẹni tí ń pè rẹ̀ ní rọ́bù hún làálá ọlọ́run ọba wọn tó ga jù pé tẹ́pà tẹ̀tún alẹ́ lọ́lọ́run mi kò sóyì tó ga tó mọ́ òun ni fìràún ó tún wá ní àwọn ọmọ ogun tí è ṣe díẹ̀ nínú ká pidán ni àbí ká ní nǹkan ìjà àti oríṣiríṣi ìyà tí ma fi ń jẹyàn so ọlọ́run wá ní kó kojú Mùsá náà ọlọ́ọ̀bà lọ́sánà tààlà ó sọ gbogbo ilé yìí fún wa àmọ́ kò wá mẹ́nu báyíká ilé fìràún ọwà rí báyìí àwọn ìgbàjọ́ sọ tàwọn àsáàbì káà àwọn tó yẹ pé wọ́n jẹ tí lọ gbénú olẹ̀ nítorí pé wọ́n fẹ́ ṣe tọ́lọ́run wọ́n kò nínú ọlá nínú ipò nínú jíjẹ múmú ìrọ̀rùn wọ́n wá lọ síbi fún pínpín wọ́n mọ̀ ìyá mi tó bá yọ kó o fẹ́ ṣetọ́ lọ́run ó wá rí pé ah, ó kàdẹ́hùn bí kó o ṣetọ́ lọ́run báyìí mọ́tẹ́yìn ìtítí ẹ̀ láti bọ̀tán dáadọ́ ó ṣe ó lè lé lọ́wọ́ bẹ̀rẹ̀ àmá ti bọ̀tán rí ó dùn fún ẹ so eléyìí náà ni nǹkan tá a fẹ́ kọ́ nínú sọ́tùl káàfù wípé bóò láṣe máa bá wọn fìtínà lò nígbàtí fìtínà bá dé fìtínà tààkọ́ mú tọ́lọ̀nkọ́ sọ fún wa báyìí òun náà ni ìmá fìtínà ẹni lérí pé yẹn fẹ́ sin lọ́wọ́ ọba pàtàkì jùlọ tó bá wá látọ̀dọ̀ àwọn aláṣẹ turú àwọn ìfaradà owó lọ́yẹ kí èyàn ṣe faradà àwọn nǹkan tí à ń kọ́kọ́ lọ́wọ́ nínú ṣọ́ọ̀tù káàfù yẹn ọlọ́ọ̀bà lọ́sàn àtàrà sọ bí inú ilé inú ọ̀gbun tí àwọn asáàbù káàf tí wọ́n wà ọlọ́run sọ pé wà hún fi fàjíwà ti mìn Allah subhanahu wa ta'ala ó tún wá tẹ̀síwájú fún wa wípé ذلك من آيات الله ذلك من آيات الله من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا Allah subhanahu wa ta'ala ní pé dhalika min ayati Allah. Àmì Ọlọ́run ọba rẹ̀ o, inú àmì Ọlọ́run ọba ni. Ẹ́ èyí tá sọ lánàá, a sọ pé àmì tí nínú tí ọlọ́run tó ṣe fáni Muhammad sallallahu alaihi wasallam tó ń náà wà ní ẹ́ gáàrù sàó nígbà tí ń lọ sí Medina amini kódà ní tiẹ̀ ó tún jọni lójú ju tàwọn àṣọ àbùkáfù lọ ẹwọ bọ́lọ̀un ti ń fa àwọn àmì rẹ̀ hàn wá kálìbà rúnú wọ́n pẹ́ wà á ń ta hillom bí ha àdáìbẹ̀ ọmọ ọkọ̀ ìlú yìí ni ọ <laughs> bó ṣe jọ ọmọkọ tó ọmọkọ fi ìlú bàbẹ́ rẹ̀ nítorí kọ́ fẹ́ sin lọ táwa nìwọ tó yẹ pé nǹkan tó ń bá bàrà lérí kọ́ fẹ́ náà báyìí kò tó nǹkan gbogbo nǹkan tí ànẹ́bí fi ilẹ̀ sí mẹ́kà àtàwọn sọ̀hábà rẹ̀ alìkìrán rọ́bì ọmọ àánú wà rọ́ àwọn yìí gbogbo tí wọ́n sílẹ̀ ọlọ́njáró ẹ̀ fún wọn torí pé man taraka shay'an fil haram awadahu Allah gbogbo ẹni wù tó bá fi nǹkan kan lẹ̀ man taraka shay'an lillah gbogbo ẹni wù tó bá fi nǹkan kan lẹ̀ nítorí tọ́lọ́run awadahu Allah ọlọ́run ti tán àti jàrọ nǹkan dáadáa mí fún tí àrọ́mù ló fílẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ṣe báwọn kan ní wọ́n ṣe tọ́ ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé olùgbàgbọ́ òdodo ni wọ́n ẹ̀rí ibẹ́ tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lé ní sọ́lọ́n ti fún ní sọ́lọ́n ti fìjẹ́rì rẹ̀ lé ní òun kẹ́mọ̀ pé òun ṣe ni yóò dẹ̀ máa wo gbogbo àwọn agbọ́nrin tí èèyàn lè fi olùgbàgbọ́ òdodo pẹ́tọ̀ kó ọmọ yẹ kó ń bẹ́ ó àmọ́ àwọn ilé yìí rí ṣáádà tọ́dọ̀ ọlọ́run tó wọ́n àti pé ọlọ́run tún gbà ipò olùgbàgbọ́ òdodo ni wọ́n wọ́n ṣe tó ń fẹ́ wọ́n gbòǹgbọ́ ó ti tó àti bó ṣe yẹ wọ́n ni wọ́n kàn àdánwò wọ́n wá sá sálà lọ́lọ́n fi án protect yan báyìí nítorí pé wọ́n dótọ̀ lọ́wọ́n bá jẹ́mọ́ ẹjẹ́ káàánú dótọ̀ lọ́wọ́n bá ọlọ́ni ìdáàdìkà ni àyàtìlá ẹni tọ́lọ̀ ọba Allah subhanahu wa bá fọ́nà máa tó fi rẹ̀ mọ́ tó fi òdodo mọ́ ó wà ní mọ́mù tẹ́lẹ̀ òun gan náà lẹni tó mọ̀nà o ẹ̀rí àbẹ̀lọ́ ọba Allah subhanahu wa ta'ala kọjọ kó fi ohun tí ń jò dodo kó ma fi mọ̀ wá kọjọ ma rọ̀ wá lọ láti lè tẹ̀lé e. Allah sọ pé wà mẹ́rin lè falan tajida lahu waliyyan murshida wà mẹ́rin lè falan tajida lahu ẹ̀rí ẹni tí ó bá sọnù ẹ́ tó yẹ pé pẹ̀lú ìrìn àjò rẹ̀ anùlòun sàlẹ́sà ẹ́ ọlọ́run ọba sọnù pẹ̀lú mọ́ rẹ̀ bẹ̀hẹ̀tìmẹ́tì pẹ̀lú dédé rẹ̀ ẹ̀rí orú ẹni yẹn ó lè rẹ́ nìkan fọ́lẹ̀nì tẹ́jìdẹ̀ lẹ́hùn wàlíyàn mùrùsídà onírànlọ́wọ́ tí ó wà fọ́nà mọ́ ipò ọ̀nà ní tọ́lọ̀ ọ̀bá fọ́nà mọ́ àwọn fọ́nà mọ́ à abadan kó lè rí àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́já sọnù ìgbà àwọn tó sọnù náà ọlọ́run tàwà dáhùn padà ah, Allah wa ta'ala ó jẹ́ kó wa pé ọwọ́ òun ni kọ́lọ̀ máa fi wá mọ̀nà lọ síbi tó ń jódodo èyí ó máa wá bẹ ọlọ́run bá ní torí pà níbi inú òye kò bò tí mo pé Allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinik káwa náà máa pọ̀ lẹ́ni tí ó máa wí mọ́wò pé àwa ti mọ̀ náà tọ́ta ló tán lè ṣàwọn lọ́nà má dákun àfikọ́ náà bá kọ́ máa mú wa dúó ọlọ́run bá kọjọ kó mẹ́rin kọ̀ọ̀kan wa ń bẹ́ẹ̀ ẹ̀rí ọlọ́run wá sọ bóò ní àwòrán wọn ṣe rí ń bẹ̀ gẹ́lẹ́ tó pé gbígbà tó ń wò báyìí ni lọ́wọ́n sọ pé وتحسبهم أيقاظا وهم رقود وتحسبهم أيقاظا وهم رقود wọ́n ní tẹ́ bá ń wo àwọn àṣọ́hábìká bí wọ́n ṣe sùn yẹn hmm? wọ́n máa rò wípé wọ́n tají báyìí wọ̀tà sọ́bùhún tó bá yíyọ sí wọn níbo fẹ́ wò wọ́n àwọn owó lọ́wọ́ ń bẹ́ ẹ́n wọ̀tà sọ́bùhà ikọ́ ọ̀lọ́ ọlọ́run ni wà á rò pé wọ́n tají wọn ò sùn ni wọ́n lajúlẹ̀ wọn díjú wọ́n máa wò wọ́n lẹ́ni tó máa wò pé àbí wọ́n dìde sí ọ ni tó bá

wárò tó ń sùn ni bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n sùn Allah subhanahu wa ta'ala ẹ̀rí kìsì nǹkan àyàfi kí nǹkan yóò ní hikma tó bá tó wá jáde báyìí hmm, ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí wọ́n rí àwọn mọ̀fà sírùn wọ́n dàmú ọpọlọ gan wọ́n ọlọ́run ò ní sàn kankan àfi kí wà mẹ́ a ó níbi bó dẹ̀ sí máa rí náà nìyẹn tẹ́ bá dé padà rí pé ó nídìí àwọn onímọ̀ sọ pé ìdí tọ́lọ́wọ́n bá fi ṣe báyìí pé nígbà tí wọ́n sùn yẹn ojú wọn ò tẹ̀lé bí wọ́n ti sùn yẹn ẹ̀rí kí àdánwò má bàa bá ojú yẹn torí pé kìí so sunsunrun pé mo sùn ní ọjọ́ kan abọ́dún kan ọdún mẹ́wàá abọ́gọ́rùn ọdún ẹ́ ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn-án òun ni wọ́n fi sùn ọjọ́ tó pọ̀ ẹni tó yẹ pé ẹlòmíì wá sáyé ó lu ayé òun náà dàgbà wọ́n bí ó bíyàn ó dàgbà ó dògbó ó tó kú ó ìrẹ̀ sí ìtají lójú oorun àwọn ọmọ jẹ náà tó ń lò gbéṣẹ́ ayé lọ wọ́n tó kú àdúgbẹ́ bá ní kí wọ́n ka ọgọ́rùn-ún mẹ́ta ọdún sẹ́yìn fúnyàn ẹ̀mọ̀ tó ra pàtẹ́ kó pọ̀ wọ́n wá fi áwà lójú oorun wọ́n wá ní ìdìmójútó torí pọ́lọ̀ fi hàn sáàmì ọlọ́ni tẹ́ bá ń wò wọ́n ẹ̀rí wàtà sábùhùn àìkọ́ ọ̀dọ́ wọ́n hùn rùkú rẹ̀ àwọn òyìn dẹ̀ sí kíni wọ́n tají wọ́n sùn ẹ máa rùkú wọ́n tají ni wọ́n dẹ̀ ti sùn lọ bábábá náà àwọn onímọ̀ sọ pé nítorí pé kí wọ́n bá díjú yẹn ó ṣe ṣe kí nǹkan lọ bá ojú yẹn àwọn sọfá tí ojú yẹn láàlẹ̀ ojú yẹn afẹ́gọmọ wọ́ and at the same time nǹkan kan ò ní ṣe yóò dẹ̀ máa jẹ́ kìíní tí wọ́n ní àwọn onímọ̀ ní ẹ̀yìnú orí kòkò ní àgbéyèbú eléyìí ni ẹ̀rì tóun bá sùn yóò la ojú kan yóò dẹ̀ díjú kan ni ojú méje bá lọ ojú méje ó sùn wọ́n ní lákọrin kan ti sọ pé yànáàmù bẹ èyìdà mọ́kànlá tẹ́yìn wọ́yẹ̀ ukhra ru'ya fa huwa yaqdhanu na'im ó ní ojú kan rẹ̀ ní máa ń sùn yànàmú bí ìdá ya tẹ́sì bí ukhra ru'ya fa kan ṣe ṣe nìyẹn wọ́n kí ni o torí pé kí o protesti kejì ni àwọn onímímọ̀ wọ́n mú àwọn ẹ̀kọ́ wá ní abala ilé yìí gan àmọ́ àdìmòye àtẹ́ bá ń wo àwọn àṣàbìkà wọ́n lajú wọn lẹ̀ ẹ̀dẹ̀ máa rò pé wọ́n sùn ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wá sọ ìmójútó tí mójútó wọn ìwọ náà tó jẹ́ mùsùlùmí ẹ́ ọ̀nà ń bẹ láti pé kó ọlọ́run ọba dé pípọ́ náà wọ́n yọ́nú sí ọ ọlọ́run kó fún wa nígbà láyé rẹ̀ kó gbà níjọ kó ṣe ìjọsìn náà ní rọrùn fún wa kó wá gbà níjọsìn fún wa ó gbà lọ́wọ́ wa o ó lọ bèèlè gbà lọ́wọ́ yẹn à ìyẹn ti dẹni ọlá ó ti dẹni ọlá ó ti dẹni ìtẹ́ ó ti dẹni ọlọ́run bá nìyẹn kọlọba kọjọ kó ṣe rọrùn fún wa ọlọ́run ni wa nuqallibuhum dhata al-yamini wa dhata ash-shimal ni àtójó kún síbẹ̀ a hmm? ń yí wọn sọ́tún a ń yí wọn sósì bẹ́ẹ̀ sùn wọ́n fi akán sùn afáwa Abdullah ọ̀rọ̀ jọ máa ó ní à kìíṣòun nìkan ló sọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ nínú àwọn tí wọ́n jó ní mímọ̀ nínú àwọn ènìyàn síwájú tí wọ́n tún pé a tó bá jọ pé Ọlọ́run ọba Allah Subhanahu wa ta'ala máa yí wọn lọ yí wọn bọ̀ ní ẹ́n a ẹ̀rí la'akẹ́lẹ́ tí ó mú la'arù ilẹ̀ ilẹ̀ ọba jẹ wọn ni ẹwọ́n ó kí ẹmọ wà wọn aláàrẹ̀ yẹn tí wọ́n bá ti aláàrẹ̀ tí wọ́n bá àwọn dókítà mọ̀ sọ pé ẹ má jẹ́ kó fi ìhàn kan bẹ́ẹ̀ lọ rẹpẹtẹ ẹ tún máa chíǹjẹ̀ sí ibòmí gbogbo mùsùlùmí tọ́rẹ̀ tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí ọmọdé àgbàlagbà ní kọ́nà bàkọ́ bá fún alálàáfíà a torí pé tí ẹ bá wà lójú kan tí ẹ bá máa yí wọn ẹ lóòrèkóòrè àbí kẹ máa fi àwọn aṣọ míì tẹ́ wọn kẹ máa fi páúdà sí ibi àwọn ìhà wọn ìhà yóò sì mọ́lẹ̀ lọ́lọ́ ذات اليمين وذات الشمال ونقلبهم ذات اليمين وذات الشمال àwọn onímọ̀ mú wá wípé ẹ̀rí ẹ̀lẹ́jì yí wọn Allahu Akbar síbò ń ló láṣẹ kí nǹkan jẹ wọn aláàrẹ̀ mí ò dé lóṣù kan kò lóṣù méjì wọ́n ni ọ̀dà pé skin yẹn ti ń dà pé ti ń sí o Subhanallah wọ́n ní àánú ọlọ́run bá lọ́nà tó fi lépa bá wọn Allah subhanahu wa ta'ala wá sàlàyé ajá wọn ẹ́n ajá tí wọ́n mú dání ọlọ́run ní wa kalbuhum basitun dir'ayhi bil wasid wa kalbuhum basitun dir'ayhi bil wasid ọlọ́run bá Allah subhanahu sọ pé ajá yẹn mẹ́ta ọ̀nà ọwọ́ rẹ̀ méjì síwájú àyìn a wọ́n ní in tó dájú ní kékín ọmọ mọ́ rẹ̀ dáadáa ajá kìí ṣe nǹkan gidi nínú àwọn ẹranko tí ẹ́ tí èṣù máa ń sábà súnmọ́ díẹ̀ ni jésù tí gbọ́n lódà tó bá rí ṣùgbọ́n àníbìnitẹ́ bá gbọ́ gbígbó ajá ẹ wá sọ lọ́dọ̀ ọlọ́run bá kú lára wọn gangan àti nǹkan tí wọ́n bá rí olóòfẹ́ sọ pé allahumma inna a'udhu allahumma inna a'udhu bika min sharrihinna wa sharri ma ra'ayn ọlọ́run sọ́mi kú lẹ́dọ́ aburú àwọn ajáyà àti nǹkan tí wọ́n bá rí ìyẹn ni islam ò fi fẹ́ ká máa sìn wọ́n tí bí ga ń bẹ nínú hadith ibẹ̀ tí ń jẹ́ kẹrọ̀tọ́ ní tó ga bí òkè olúmọ̀rọ̀t kọ ga ó ẹbá dókè wood ẹmọ̀ ìkókè ga torí pé nǹkan tí ń lọ bí 150 meters tẹbá dé bí orú àwọn nọ́ọ̀tì yẹn ẹ̀rà pátá tí wọ́n ní orí tó mẹ̀gbọ́n orí nǹkan tẹ bá lọ sáwọn desert ẹ máa rí àwọn àpáta àwọn àpáta gàgàràgàgàrà òun ni a ń pè ní perot àwọn dèdí òsùnwọ́n ṣẹ́ olóore òun méjì wọ́n máa fa ayọ̀ lójoojúmọ́ níbi tí olóore ẹni tí bá ń ṣajá fúdí eléyìí but ẹni tó bá jọ pé ó ń sìn láti lè fi protect ara rẹ̀ láti lè máa fi ṣọ́ ilé àbí sọ kankan tó wá lo ẹ̀kọ́ yóò tún lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ o tí ò fi ní bọ́ síbẹ̀ o àbí ó fẹ́ jọ pé àwọn ẹ̀ẹ́n kẹ́lìbò mọ̀álẹ̀m àwọn ajá tó yẹn fẹ́ tírénì láti lè fọ́n dẹ́dẹ́ orú àwọn ajá yẹn free ẹni ẹ̀nà dẹ̀ free kúrò nínú ẹ̀sìn yẹn so àwọn ajá táwọn ilé yìí àwọn ajá yìí ní tó tẹ́kì wọn àwọn onímọ̀ padà sàlàyé pé ẹnu ọ̀nà lájá yẹn wà mẹ́ta jọ̀rọ̀áì ọ̀nà apá rẹ̀ lẹ̀ báyìí ọ̀nà nígbé bá ṣe tó jọ̀rọ̀áì jọ̀rọ̀áì ọ̀nà ọwọ́ rẹ̀ lẹ̀ ọ̀nà lẹ̀ báyìí ẹmọ̀ pípa jábá fẹ́ jòkó náà yọ́nà lẹ̀ ni bó náà ṣe nà lẹ̀ fún 309 yẹn ọgọ́rùn ọdún àwọn kan bẹ tó bá lọ sí jòkó ó ní alágbájá ah, kò torí ọlọ́run lọ ó ní kankan tó fẹ́ gbà ń bẹ̀ ni ọlọ́run ní láyé ṣkọjà àdísùn àwọn bá ti gbáwọn ilé ìjòkó kò ní ṣe rí búmọ́ ọlọ́run kó jáà náà jọ wọn ìyẹn ló fà ló já sí pé ọmọ wá àwùjọ dáadáa darapọ̀ mọ́ ẹ ó lè ní ah, èmi ò ṣe dáa tó hàn àwa ń sayé lọ́wọ́ ẹ pẹ̀lú ayé rẹ tó ń ṣe lọ́wọ́ hùn mọ́ lọ sayé rẹ pẹ̀lú wọn náà sáàtì mọ́ já lẹ́yìn wọn ibi wọn bá wà lò ní ṣe bú ọlọ́run tún wá dákọ̀ ajá wọn wọ́n wá dákọ̀ ẹ̀ pẹ̀lú wọn àwọn bá sọ pé tí èèyàn bá bá wọn kan rìn bí rire orí ọba tó ti wọn owó dẹ̀ pé rire wọn bò rọ̀ ẹ́ àwọn kan náà ń bẹ tó bá ní eré ríbú ni wọ́n eré ibú ti tiẹ̀ lè má tó ti wọn àmọ́ tó bá bá wọn rìn wọ́n kéré ibú ràn án bí ṣe ń bẹ nìyẹn ìyẹn ló fi máa báwọn ilé rire rìn wọ́n wá fún àwọn olórí burúkú tọ́yìí Allah subhanahu wa ta'ala ó sọ pe wa kalbuhum wa kalbuhum basitun dhira'ayhi al-wasil Ajá rẹ̀ òun kàn ló ń sọ inú ọ̀nà fún wọn ni, bọ́lọ̀ ń ṣe tọ́, náà, Allah subhanahu wa tí bó ń sọ pé tó bá wù tó bá ń wù wọn wà rùkù wọn tají ni ọlọ́run wá sọ wọ́n dẹ̀bù jẹ̀jẹ̀ ń bẹ̀ yẹn pé à ń protect wọn lóòótọ́ àwọn tó bá débẹ̀ òru ní fara rí lọ bọ́lọ̀ sí máa ń ṣe fún àwọn èèyàn ńlánu àwọn ẹni tiẹ̀ àwọn èèyàn tiẹ̀ táwọn sọ fún wa pé ẹjíká ti náà ká dẹni ọlọ́run mọ́sìn lábọ̀ mọ́sìn torí pọ́ kan wà nǹkan kan ló fi ń sin gà táàrin tí wọ́n bá rí mi pẹ̀lú wọn àlè ẹlòmí ń bẹ áwòká tí wọ́n sẹ́rí aṣọ yẹn gẹ́ ẹ̀rù jẹjẹ ní ẹ́ àníwípọ́ wọn kàn máa ẹlòmí ń lò láti lè fi protect property ẹ̀ ẹlòmí ń lò láti lè fi protect ìjọmọlúàbí ẹ̀ ọ̀hún ẹ̀sìn orí báhùn ìyẹn ló fà nígbà tí Islam fi ní ṣáúkà ní Medina ní mùnáfìkì pípọ̀ ẹgbẹ́ mọ́ká kò sí mùnáfìkì torí pé àwọn èèyàn kún bú wọn tẹ́lẹ̀ ni àwọn Medina ọlá ti dé àkùwọ́sùmà níbi ah wọ́n rẹ̀ ṣẹ́jẹ́ pé ọ̀gá ẹni tí ń dìdì gbogbo ayé nù kọ́ ló ń bọ̀ wá táà nígbà ń lọ síbì kan ẹ́ nígbà tí dáúlà ń wà ń dáúlà tí dáúlà ti dé alhamdulillah táà nígbà ń lọ wọ́n ló kóṣù kan tó bá promise wọn pé yìí ń bọ̀ o ẹ máa retí mi ní gbígbọ́n ọmọ ní ẹ máa retí mi ní June àti may ní ẹ̀rù ó sì máa bà ń kalẹ̀ pé tọ́ ọ̀dà pé oṣù kan gbógù ọlọ́ọ̀bà lásán àtàlá ló ṣe bẹ́ nígbà Muhammad sọ́lọ́sán ó wànúsúrù tó bẹ̀ na ṣaharan tó bá kú bí oṣù kan tó oṣù lọ́lọ́run ti fún un ní ìdẹ́rùbà haibà kú pé oṣù kan lànẹ́dẹ̀ ní kí wọ́n wọ́n mọ̀ sáyà

ó sàpadà torí pé ọlọ́run ọba fi àìbà ìbẹ̀rù ó fi sára wọn ẹ́n ọlọ́ọ̀bà lásán àtàrà pé wọ́lámúlé tàmínú húnmùrù ẹ̀bà wáwá ìbẹ̀rù ọ̀sọ̀sọ́kàn rẹ̀ ọlọ́run tó fi yẹn protect wọn ni pé ẹlòmí ilé lóhun òun ń ṣeré kí kọ́kàn lọ ṣeré bá wọn òun náà ní fara rí lọ ẹ̀rọ bá kó mẹ́ni ọlọ́run tún ṣe wọ́n kalẹ̀ bẹ́ẹ̀ ìwé ẹtún wà bẹ́ẹ̀ ọlọ́run tún fi yẹn tún fún wa wọ́n ní sórí tí wọ́n náà bá ń sin lọ́hùn ò ní dèyàn yẹ̀yẹ́ tó bá o bá sin ọlọ́run bá bó ṣe kó sin haibọ̀ wà fún ọ wà dẹ̀rù jẹ̀jẹ̀ fọ́ta tó bá rántí rẹ̀ àyọ́ka lágbàjá ń bẹ̀mí ọwà torí kí ni o torí pé wọ́n náà bẹ̀rù ọlọ́ọ̀bá ọlọ́wọ́n wá fi ìbẹ̀rù rẹ sí ẹ̀mí àwọn èèyàn òdí tí wọ́n náà bá kéré ọlọ́run tó kéré ọ̀rọ̀ ọlọ́run tó kéré ẹ̀sìn ọlọ́run akéré rẹ náà kọ́dà láàrin gbogbo àwọn ìbáyọ̀ ọmọ fọ́nkò atúfẹ́ǹkò lọ́pọ̀lọpọ̀ wa káwo tí kí torí pé wọ́n náà tí ó ti fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ lọ́n ọfọ́ yẹpẹrẹ mẹ́sìn ọfọ́ yẹpẹrẹ ẹwọ́ tí ọkàn ma practice ọ̀rọ̀ lọ́n lọ́nà sí kí n practice ẹ̀ so wà ìwọ gan ó ti respect ara rẹ̀ ọlọ́n ẹ̀sìn ó ti gbé respect fún ẹ ní gọ́tọ́lọ̀ ni ó ṣe yẹn nígbà níbi pé ọ sí yẹn yóò ti protect ìjọmọlúàbí rẹ ọmọlúàbí rẹ ò ní dé ẹ̀yẹ ò ní ṣe fọwọ́rọ́ sẹ́yìn ẹni bá lóun fẹ́ kàn lábùkù ẹni ọba rẹ̀ ṣẹ́ẹ̀sì ló kù tí ìbá kàn lábùkù lórí fóònù sódodo ọkàn wá òkú tán ọlọ́run ọ̀kọ́ aláṣà ẹ̀sà ẹ̀fílẹ̀ ní ọ̀dẹ́ ọ̀dọ́lọ̀ lápò ní ẹ òun ó dẹ́ mọ̀ pé ah, òun kọjá yẹun torí pé ìdákẹ́jẹ́jẹ́ ń jọ mi gan ma ń sọ̀rọ̀ àkàn sọ̀rọ̀ ní amọ́ntà lè wí kọ́dàbọ̀ sọ bẹ́ẹ̀ ah, eléyìí ó lè sọ̀rọ̀ àmọ́ àìsọ̀rọ̀ rẹ̀ sí wa gan ah <laughs> nìkan tí jọ ọlọ́mọ wa láni òun ní pé tó bá ti ń ṣe tọ́lọ́run ọlọ́run ní pàtàkì ẹ ẹlòmíì wọ́n la àwọn kan àdàgbà mọ́kò lárùgbò àbí níjọ́ tí wọ́n bá ti ń yẹ̀yẹ́ tọ́lọ́run ọlọ́run náà máa kéré wọn náà àtọmọdé àtàgbà yóò máa gbé wọ̀nyàn kí ìdẹ̀rùgbójó àpọ́nlé ọlọ́ọ̀bà lásánra tààlá yóò máa fi sáwọn èèyàn lẹ́ni fọ́nyàn àwọn èèyàn gbọ́ mọ̀ nífẹ̀ẹ́ àwọn ọ̀tá ọlọ́wọ́n sọ ìbẹ̀rù ẹ̀ asọ sí ẹ̀mí wọn abẹ́lọ́ọ̀bà lásánra tààlá kọ́lọ̀ sí wá lẹ́ni rẹ̀ o lásánra tààlá bó ṣe dáàbòbò àwọn àṣọ́ bó ṣe ṣe wọ́n lẹ́ni rẹ̀ kó ṣàwánà lẹ́ni rẹ̀ insha Allah ta'ala nítorí àkókò afẹ́dúró sí ìgbà yìí ní èní lágbára ọlọ́run ọba a ní dédé wòye ọ̀la a tẹ̀síwájú láti máa bá àwọn ìyókù lọ àbẹ̀lọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala ń tàà sọ yínta gbọ́ yóò kọ́lọ̀bà kọjọ kúlù ní okùn fún orí rẹ̀ alkama fún wa kọ́lọ̀ fi ṣe ìfẹ̀sẹ̀rẹ́ fún ẹni kọ̀ọ̀kan wa kó nínú yana wasallallahu wasallam